الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يدئ الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا الله وبا الله سبحانه وتعالى أترى صلاة سوى نبي محمد صلى الله عليه وسلم إكي الله ولا لهم كما بيقولون كالكوا كما بيقولون وصحابهم سيولون ولا لا حول ولا قوة إلا بالله gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa òun náà ni ìpalẹ̀mọ́ fún ọjọ́ kẹyìn ah, àkọlé yìí àkọlé tí ó pàtàkì púpọ̀ ni mo fi àtàrà rẹ̀ mo fi kí àwọn afáwà tí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe nígbà gbogbo báwo ni alkiyamu ó ṣe rọrùn fún wa báwo ni ìgbésí ayé wa láàrin láyé náà nìyí ó lò náà ṣe rọrùn fún wa kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa wọn gbogbo àwọn ìgbìyànjú tí wọ́n ṣe fún wa nígbà gbogbo abẹ́lọ́nà Allah subhanahu wa ta'ala tọ́pìkì wa yìí tọ́pìkì tí ó tóbi púpọ̀ ni al-isti'dad li yawmi ar ìpalẹ̀mọ́ wo la ní àdíbáwò ló ṣe yẹ ká palẹ̀mọ́ fún ọjọ́ ìrìnàjò ọjọ́ tí a kúrò láyé ní wa àwọn ó di ẹni báwọn ṣe di ẹni a rí pé àwọn àkọlé báyìí ó wọ́n níbi tí àwa mùsùlùmí ń wa àkọlé yìí ni yìí in tí ó mọ̀ tó wá sí in tí ọlọ́wọ́ bá tó torí ẹ̀dáwà náà ni ọ̀nà ni ìjọsìn fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yẹn àwọn afọ́ òní súnnà àwọn afáàlè súnnà nígbà gbogbo nǹkan máa fi ń bá wa sọ̀rọ̀ jù ọ̀nà ni ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn torí pé kò sẹ́nikẹ́ni tọ́kàn rẹ̀ bá ti rọ̀ fún ọ̀rọ̀ gbàgbọ́ jẹma oúntọ̀hún ó tún palẹ̀ mọ́ náà nù yẹ́sì ní tó tóbi jù kálà ń sunkún abọ́síkọ̀rọ̀ à ń sunkún tí ló dé ẹ̀rù ń bà mí ni tí ló ń bẹ̀ lẹ́rù ikú ń bà mí lẹ́rù ni eléyìí ti túmọ̀ bẹ́ẹ̀ nìyẹn kọ́ kó ń palẹ̀ mọ́ ṣùgbọ́n sí èyàn òṣùnkún pẹ̀lú kí yẹn ṣe nǹkan míì náà ni kò tí túmọ̀ bẹ́ẹ̀ tí ó dájú pé tọ́pìkì yìí lára ẹ̀kọ́ gbàgbọ́ ni lára ẹ̀kọ́ àdìsọ́kàn fáwà mùsùlùmí ẹ̀kọ́ àkídà ni ilé ìsìn ni tí àwọn afá alẹ́sùnnà tó fẹ̀dọ̀ sí àwọn afá tí wọ́n fi ń ṣe alẹ́sùnnà kọ́lọ̀bà kí ó ṣe àlékún dáadáa àwọn afá wa àkọ́kọ́ àlìyámọ̀ rọ̀hìn ọjọ́ dágbére fáyé tí yóò ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yìí ni ká gbà pé tọ ìjọ kan bẹ táàlọ àbá nílọ lóòótọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ó ti ń kílẹ̀ sí wọ́n pé bá a fẹ́ bá a kọ̀ níjọ́ kan ládágbére ayé a mọ̀ rí àwọn ẹlòmí tí wọ́n nígbàgbọ́ pé ẹlòmí nǹkan kò ní lọ ẹ̀rí níjọ wọn láwọn ọba òkín kú wọn mọ́ ń wo àjà wọn ni ọba yín kọ́ wọn ní kò kú wọn ló wo àjà ni ìtumọ̀ ní pé ọba òkú ó wo àjà ṣùgbọ́n nísìnyí àá àti ibi tí wọ́n ń sin àwọn ọba sí so oníkálukú àti mọ̀kútọ̀ kò sẹ́ni tí kò jẹ́kú ní níjọ́ òun ibùn nísìnyí ara àwọn ẹlòmíì wá ní kò sí dáńpé lálùkìyàmà wọ́n ní rọ́ ni gbogbo tá a bá ṣe láyé àṣegbé àwọn afámọ́ ń pò wọ́n ní àdáhariyún àwọn dáharist àwọn gbà yí pé ilé ayé yìí náà ni ilé ayé láti ṣe dáadáa á ti dáadáa ilé ayé náà ni yóò ti ṣe tí ó dá ilé ayé náà ni ó ti gbẹ̀san so kò sálẹ̀ kí a máa kankan níbi kankan àwọn kan nù àwọn kan ní ẹ̀san bẹ́ o ẹ̀san bẹ́ ṣùgbọ́n lálẹ̀ kìyàmọ̀ náà nìyí ẹ̀san tí ọlọ́run ó san wá tí ó san àwọn ẹni ire òun ni pọ́lọ́wọ̀n ọba yóò fi àwọn ẹni ire dá nǹkan tó dáa padà sáyé kété tán bá ti kú wọn ó ti gbẹ̀san wọn tán bá jẹ́ ni ire ọlọ́run lè fi wọ́n dá bọ́tù wọ́tà àbẹ́kọ́ fi wọ́n dá fóònù àbáwọn nǹkan míì tó wúlò táwọn èèyàn ń lò ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ní ibi wọ́n láwọn ní káyà mọ́tò àwọn ní ṣíbí ọbẹ̀ àwọn nǹkan tó dá sí pé ara máa ń ní wọ́n tàbá ń lò wọ́n àwọn kan nù ṣùgbọ́n àwọn mùsùlùmí ẹgẹ́ tí tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó dẹ́ ká mọ̀ pé àwọn ọmọ nìyàn ìṣẹ̀mí wa mọ̀rọ́hìlù ni ìpele ìpele ìpele ni ìpele ẹlẹ́ẹ̀kejì la wà yìí yẹn nílé ayé ó ní ìpele ẹlẹ́ẹ̀kejì ìpele kan la ti ń bọ̀ wá níbi tá a ti ń bọ̀ wá nínú àpòlùkọ́ ẹ̀yà wa àti wá dáyé nìyẹn ilé ayé tá a wá wà yìí ẹ̀rí dárùl amẹ́lì ni dárùl amẹ́lì ilé ayé tá a ti gbẹ̀san lónìí nǹkan tó ní kálukú bá ṣe ṣùgbọ́n àwa mùsùlùmí ìgbàgbọ́ wa kò dàrú lánàá bẹ́ẹ̀ ni kò dàrú lẹ́nu wípé gbogbo ẹnikẹ́ni tó bá sẹ̀mí ìjọkàn náà láàfi ayé lẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n rẹ̀ pé àdínà àwọn àfá ẹgẹ́ bí sheikh nasuddin alabani rahimahullah wọ́n ládìsí yóò lálàáfíà ṣùgbọ́n àwọn náà fi lẹ̀ pé àdìsí yóò lálàáfíà ní sanado ni ní ìntàdìsí mú wálẹ́kọ̀ọ́ nítorí lẹ́ni wọ́n ní ìṣẹ́lá muhammad sallallahu alayhi wasallam ni mamma ta qad qamati qiyamatuhu ẹnikẹ́ni tó bá ti lè kú alìkìyàmọ̀ ti èdìdè ó ti bẹ̀rẹ̀ ní àjò wọ́n nítorí pé oníkálùkù wa lákùn tàbá ti kú sí ni alìkìyàmọ̀ ti dénú ìyẹn lẹ́nkpẹ̀ ní alìkìyàmọ̀ tó sùgbọ́rọ̀ ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ nù ó wá ku ìkejì tọ́lọ́wọ́ ìgbé gbogbo wa dìde so lórí ọ̀rọ̀ ikú kò sí èméjì ń bẹ̀ mùsùlùmí àgbọ́dọ̀ ṣe èméjì lórí ọ̀rọ̀ ikú ṣáàkú àbánikú ẹ̀rì eléyà àgbọ́dọ̀ ṣe èméjì ṣùgbọ́n bí tí afẹ́fẹ́ká tún dìmú náà níbẹ̀ ni pé almautu khalqun min khalaiqillah alùsùnà sọ yí pé ikú tẹ́ rí àwọn ẹ̀dá ọlọ́run àtàpá kan náà àwọn oríbí bí àwọn àṣáírà wọ́n ní tán pè ní almout wọ́n lò náà ní kíni adamul hayat kó mọ́ sẹ́mi lifeless ṣùgbọ́n lánàá alùsùn náà kò rí bẹ́ẹ̀ torí pé nígbàtà bá kúrò láyé tá má níyàn kú láìfù kan tún lọ́mbì kan náà lẹ́mọ́ pè ní ìṣẹ̀mí òun náà ni àsìkò ikú tá a bá kú ipò tá a padà wà ipò sẹ̀mí náà ni kìí ṣe ipò kò sẹ́mí rárá àwọn ṣáyíra àwọn bẹ́ẹ̀bẹ́ lọ ẹ̀nú àwọn alìkẹlẹ́m àwọn ní rárá àdímúlẹ̀ àyà àwọn tí ó lẹ́mí náà sọpọ́n kú ṣùgbọ́n alùsùn náà jẹ́ kó ikú rárá o ẹ̀dá kan nínú ẹ̀dọ̀ ọlọ́run alhayatu kan nínú ẹ̀dọ̀ ọlọ́run alimotu ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run náà tó ń gbàdé pẹ́tọ̀ ń à ń lò kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ni sábà wá sábà wá síláyé mọ́ náà nìyí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run náà látún lò lọ sọ jẹ́ ká dèyìn náà mọ̀ ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run òun náà ní ikú torí àsìkò jẹ̀mọ́ fi ń ṣe wáàsí fún ni wípé fi ń dẹ́rù gbogbo alamọ̀ bá a fẹ́ bá a kọ̀ á kú ń dọ̀kan ọmọdé ń kú àgbàlagbà ń kú kódà àwọn afáàjẹ́ kó yé wa yí pé ikú ò lọ́jọ́ orí kò ní ààrẹ kò ní ààyè kò ní èdè kò ní àsìkò kò ní ìgbà bẹ ààrẹ kan bẹ tó bá ti mú ẹ̀ yóò kú ni ààrẹ o àìmọ̀ ìta ààrẹ tí wọ́n rò bẹ́ẹ̀ yóò kú tí yóò kú látàrẹ̀ tó bá yẹ pé ó sì máa máa ń tàyàn kú ni òkò yẹ kẹ́nìkan kó tó ṣẹ̀dí mọ́ nàìjíríà wá yìí títí yé alhamdulillah àṣíṣẹ́ ni tó bá yẹ pé tọ̀ èdè kan ni ẹ máa ń sọ jẹ́ fi kú ni èdè wo èdè ẹn so ikú ò ní kò ní sáìn àpẹẹrẹ àmì ikú òun ló jẹ́ pé nínú àwọn ìmọ̀ kọ̀kọ̀ tí ń bẹ fún ọlọ́run tọ́lọ́run bó fi mẹ́lẹ̀ kankan òun nígbà tí ikú tí ó débó ní kálòkú ibo ni kó ti káwà mọ́ kí láàmọ̀ sí lọ́wọ́ kí láàmọ̀ wí lọ́wọ́ lálẹ́ ni láàárọ̀ ni lọ́sàn ni ilé ìwé la ní ilé kéwú ni a wà ní wàásí ni a wà nínú yàrá wa ni a wà nínú ọkọ̀ ni gbogbo níta ti rí àwọn èèyàn ti tààrẹ̀ kú àti láwọn tó kú nígbàtí wọ́n kínú àti láwọn tí wọ́n kú nígbàtí wọ́n ṣe wáàsí àti láwọn tí wọ́n kú nígbàtí wọ́n ṣe zìnà àti láwọn tí wọ́n kú níbi òṣà àráwọn tó kú nínú mọ́ṣáláṣí àráwọn tó kú lórí ìrì àráwọn tó kú síbi tí yóò tí ò ti lè mọ́yàn so lè jẹ́ nínú àwọn àdìsọ́kàn àwa mùsùlùmí kámọ̀ ìpé ọ̀rọ̀ ikú nígbàtí yóò kúrò láyé àlámọ̀rí ti ń bẹ fọ́lọ́wọ́n ọba nìkan ni ẹ̀dá kan ò mọ̀ kò sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bó fi ìmọ̀ rẹ̀ kò fi mọ́ ẹ̀dá kan ọlọ́run sọ fún alukọ̀rọ̀ alìkẹrì ọlọ́run inna Allaha indahu ilmu sa'a ọlọ́run ni ẹlẹ́mọ̀dájú ìmọ̀ asáà sáà a máa nítumọ̀ méjì ní ìrìnàjò ìrìnàjò sáà ni ẹlẹ́ẹ̀kejì àsáàtú alùkòbòrò ó ní gbàtà lọ́wọ́ ọba tí ó di gbogbo wa nínú sàárè kádìdé fún ṣírò kò sẹ́ni tó mọ́ àfọlọ́ba Allah àti kíní àti kejì ìmọ̀ràn bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni inna Allaha indahu ilmu sáà ọlọ́run nígbà tásìkò yín ó tó ni kìí ti tẹ́nìkan lè mọ̀ ẹnìkan lè sọ̀mọ̀ tẹ́nìkan ó kú mo rí pé kú wà lójú rẹ̀ bó ló ṣe rí ikú ò lámì ikú ò ní àmì lásìkò Umar bin Khattab radiyallahu ta'ala anhu wọ́n lẹ́nìkan bẹ nígbèríko tó mọ fádí tó mọ nǹkan wò tó mọ yẹ̀pẹ́ wò ó máa ń mọ àsìkò ikú àwọn èèyàn Umaru nìkan lọ pè wá nígbà tí wọ́n pèdé Umaru bí lọ rẹ̀ pé ìgbà olóhun Umaru ó kú kó bóun wò ìgbà inú Umaru jẹ́ khalifa nígbà náà ó wo lọ owó bọ́ oníwọ̀ mọ́rù ó lò níbi oṣù mẹ́ta pẹ̀lú ọdún wà fi kú mọ́rù ni mo ti gbọ́ báwọn owó títí ẹ náà nígbà wo ni títí ẹ ó wá owó títí ẹ ó lóòkù fóun 21 years ó mọ́rù sùn nìkan lọ pa kán lọ pa mọ̀tẹ́ dẹ́nu ká pa ẹgẹ́ bí kèfèrí ọlọ́run wọ́n sì pa gbàtà pa náà gbókò ẹ̀ mọ́rù ní ẹ̀rí ẹjọ́ mẹ́fẹ̀ mi ó ní oṣù mẹ́ta òun ní 21 years so kò sẹ́nì kankan tó lè sọ̀gbàtẹ́nì kan tó kúrò láyé ọ̀dọ̀ ọlọ́run bá ní mọ́ bẹ́ẹ̀ ah mo ṣe rí ẹ yìí ah ikú wà lójú rẹ kò sẹ́ńtì kú wà lójú rẹ ah mo ṣe rí ẹ yìí ah ikú jìnà sí ọ ìrọ̀ ni gbogbo eléyìí drama ni ṣùgbọ́n bí yóò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn báàbá lákìídà báàbá lágbọ̀ọ́yé ẹ̀sìn yóò tóbi lẹ́nu ọ̀tọ́ pé ọmọ ènìyàn a kì ń fẹ́ kúrò láyé kódà ká máa wà nínú òṣì ìrètí ò ní jẹ́ ká kúrò láyé ká máa ní ta fẹ́ jẹ ká yóò sì mọ jẹ́ káwọn pé àánú ah, ah, ah, ikú òtútù àti mo jẹ́ parí skul àìkú bá wo mo ti pé ópù yẹn wà ẹ́ <laughs> àsìkò tí súnmọ́ so yèrè tí ó jẹ́ kí oníkálùkù wa káfọ́kànbalẹ̀ ọlẹ́fẹ̀sàn káfọ́kànbalẹ̀ lórí yí pé a lè kú kò síkú lójú wa so kókó ọ̀rọ̀ náà ni wípé ìmọ̀gbàgbọ́ oníkálùkù wa tí a kú ọlọ́run ọba nìkan ló mọ̀ ọlọ́run ni wà náà tadri nafsun bí ayé àrùn ní tàmọ́tù ọlọ́run ní ẹ̀dá kan ò lè sọ orí ilẹ̀ wo ni ó kù lé lórí ṣé nàìjíríà ni ṣé lóòkó ni ẹlòmíì bẹ kò dé amẹ́ríkà rí bọ́lọ̀ bá ní tí ó kù sí amẹ́ríkà ní ó kù sí wàláì báwọn èèyàn tí ó bá sallallahu alaihi wasallam ó lẹ́yìn tọ́lọ̀ bá ti kára pé kó kú sáàyè kan ọlọ́run gbìyà yóò gbé bùkátà tí ó lọ bíyà ọlọ́run gbé india ní ká gbé wọn lọ nísìn ẹ jẹ́ dáwó fún wọn india fún yóò sì india so ilé ìgbọ́dọ̀ jókòó lẹ́mìí wọn náà bákan iku wípé ni kìí ṣe ìyàlíyà kìí ṣe imagination ikú ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run bá ní ikú kò sẹ́ni tí ò ní kú bákan kò sẹ́ni tó mọ̀gbà tó ní kálukú lọ kò sógun ẹ̀ kò sí àmì ẹ̀ kò sí fi ṣe wá lójú gbogbo ìgbà kí ìgbà tá bá mọ̀ pé dúkìá kan bẹ lọ́wọ́ wa ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ ká tó sùn ká máa ṣe wíìlì wa kalẹ̀ ká ṣe wà sí àkàlẹ̀ tó dínkù sí ẹni nígbà tí lára àǹfààní ìsìlámù nìyẹn kò sẹ́ni tó bọ̀gbà sí kò dé ó ni ó ń bẹ lé ni ó wà ní ìrìn àjò ni tó sì ní property táwọn èèyàn lè jogún lẹ́yìn rẹ̀ ìsìlámù yọ̀ǹda rẹ̀ kó mú ìdá kan nínú ìdá mẹ́ta property rẹ̀ kó fi ṣiṣẹ́ olóore kalẹ̀ táwọn tó ṣiṣẹ́ olóore yìí fún tí wọ́n láǹfààní sí lẹ́yìn ikú rẹ̀ ilé yàtọ̀ sí tánpẹ̀ ní lẹ́rọ̀ yẹn ni american sọgbàsíyà yẹn nìyí nínú ètò Islam náà ni lára kálẹ̀mọ̀ yìí pé ikú àkíkọ̀ ni kò ní ṣẹlẹ̀ tí ò ní sí ọlọ́bà Allah subhanahu لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة وقائلها ومن ورائهم برزاق إلى يوم يبعثون الله أتى إذا جاء أحدهم الموت الله تتي جاء أحدهم الموت تتي يقوف وادبون كالكوم قال ربي عجوني وما أنا والله لكم آه ما تجاكين كوباي دمي قدا أبي مجاز وكوباي لكم دكين قدا لعلي أعمل صالحة فيما تركت nínú àwọn nǹkan tí mi ṣe tó yẹ kí n ṣe láyé ma wá mójútó sákùn dá mi padà sáyé kí n mójútó ọlọ́ni kẹlẹ̀ ọlọ́ni tó ń sọ orí bẹ́ẹ̀ o iná ha kẹlìmọ̀ tó ń wà kọ́ ìlú ha in tó ń sọ yìí yóò sọ ọ́ ti rí pàápàá tó ń pè ní rọ́ wà ní wàrọ́ ìhìn bárzá kún nílẹ̀ yàmì ìbùasùn ọlọ́ni gàgá ti wà láàrin wọn sáyé títí ó dálùkìyàmọ̀ ó dọjọ́ gbèǹdè lóbi dájú pé Islam ẹ̀sìn ìgbàgbọ́ ni ẹ̀sìn ẹ̀kọ́ ni Islam jẹ́ ká mọ̀ pé tá a bá ti kú sẹ́mi bá ti bọ́ láre èèyàn kìí ṣe yí pé ó ti lọ bẹ̀rẹ̀ ṣírò bóyá ni rere ni yóò mọ gbẹ̀san rere rẹ̀ àbójẹ́ ni bí ó ti lọ bẹ̀rẹ̀ ṣírò iṣẹ́ bí rẹ̀ yóò mọ wá gbẹ̀san àìṣètò rẹ̀ kò sí délẹ́mù yẹ lẹ́yìn tàbá kúrò láyé ibi tààtùn bọ́ sí ìsẹ̀mí náà ni o náà ni tánsọ ní alìhayatu albarzakhiya life after death life after death lẹ́yìn ikú ìsẹ̀mí ṣe ń bẹ ṣùgbọ́n ìsẹ̀mí eléyìí kìí ṣe rú ìsẹ̀mí tá ń lò láyé tààlà fẹ́ lówó tààlà fẹ́ bímọ tààlà fẹ́ kọ́lé tààlà fẹ́ sílọ́un tààlà fẹ́ dààmú lórí ẹ̀mí ara wa kò sí kìí ṣe ìsẹ̀mí tíyàn máa ń jẹ́bà tó ti máa ń jẹ́rẹ̀ sí ìsẹ̀mí èyí ó wà lọ́tọ̀ lára àpẹẹrẹ alìkìyàmọ̀ ni àmọ́sẹ̀mí náà ni jẹma ìṣẹ̀mí ìtayé àtẹ̀mí àtara ni àtẹ̀mí àti ara lọ́rọ̀bá Allah subhanahu wa ta'ala ló láyé bọ̀ lọ́rùn bó ti ẹ̀já sí pé aya ní ara ni ìmáàmù ara wa òun ni ìmáàmù ẹ̀mí wa òun ni màmúmà ara ni ó gbọ́wájú ẹ̀mí yóò wá tẹ̀lé ibi ara bá lọ ibẹ̀lẹ̀ ni ó lọ ìṣẹ̀mí ìtayénù ṣùgbọ́n ìṣẹ̀mí barzakh ìṣẹ̀mí barzakh àti ìṣẹ̀mí alkiyama méjèèjì náà ni àtàrà àtẹ̀mí náà ni ó jẹ́ ìjá pé ẹ̀mí òun ni ìmáàmà ẹ̀mí ni ó jẹ́ ìmáàmù ara ni ó wà tẹ̀lé bákan náà ni ẹ̀rì pé tàbá ń gbádùn láyé ara wa ń gbádùn ẹ̀mí wa náà ń gbádùn náà ni bẹ́ẹ̀ náà tó bá dá kìyàmà náà nìyí lẹ́yìn ikú ẹ̀rí bí ẹ̀mí bá ṣe rí ìyà tàbí tó ń rí ìgbádùn bẹ́ẹ̀ náà ni ó mọ̀ so ẹni yóò mọ̀ wá sọ wípé wọ ọlọ́run dákùnjẹ́ ń padà kí n lọ túntò bí mo ṣe dàrú kí n túntò ọlọ́run ara kò rí bẹ́ẹ̀ a bá fẹ́ bá kọ ìjọkànlá fún ilé ti yẹwà mùsùlùmí dáadáa ẹ̀rí nínú àwọn àyà alkùrhánì àbápákaná àwọn alkùrhánì tó rọ àwọn èèyàn lọ́rùn ọ̀nà inna lillahi wa inna ilayhi raji'un kódà tí ó mẹ́ tí ó ka ẹ̀sẹ̀ kún tẹ́sìn ò tó lárẹ̀ tó kù bá kú ah, lillahi wa inna ni ọlọ́bà Allah subhanahu wa ta'ala ni ọlọ́lùwà Muhammad sallallahu alaihi wasallam bá sọ fún wọn iná almauta ọlọ́run ni ẹ̀rí almaut ìkan náà àwọn ẹ̀dá ọlọ́run tó náà láń pè ní ikú táàkì gbọdọ̀ mọ́ kù sínú ẹ̀ aṣọ táàkì gbọdọ̀ mọ́ wò ní alladhi tafirruna minhu tẹ́yìn ọmọ nìyàn sá fún tẹ́ẹ̀fẹ́ kú fa innahu mulaqikum ọlọ́run ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ mulaqikum yóò mú yín jẹ́ kan yóò mú yín ló dẹ́ pé Musulumi àyè sáfúkú tẹ́bíyé bọ́lọ̀ ṣe ṣètò islamu fáwọn ọmọnìyàn ikú èyẹ bẹ̀rù kú àyè bẹ̀rù kú pà òdá ń bẹ̀rù kú òyẹ́ bẹ̀rù kú kò ṣe bẹ̀rù in tí ò kọlà in tí lámì ṣe ló kọ ní àbíbàjá wọ́n wọ́n ní akọ ní àti bẹ̀rù rẹ̀ yóò nira so alùsùn náà mùsùlùmí gidi tó gbẹ́sì yìí kìí bẹ̀rù kú àmọ́ apalẹ̀ mọ́dé kú apalẹ̀ mọ́dé kú kò tó pé tí kú bá ti lè dé mo fẹ́ ṣe mo fẹ́ gbà mo fẹ́ ná mo fẹ́ wí mo fẹ́ sọ mo fẹ́ lékún ìmáni mo fẹ́ ṣiṣẹ́ lóore eléyìí kò sáyé rẹ̀ mọ́ tó ẹni bẹ̀rù kú àmọ́ àmúra sí iṣẹ́ ìyá kan ìyá àgbàlagbà ni ìyá yẹn sọ fún kan náà àwọn àfáà súnnà ó ní tí mo fi láìkì yí àfáà ó ní wípé ah ẹ̀wò póhun lówó ẹ̀wò póhun ti dàgbà òun wá ń sọ fún yín wípé ah, òun ti dàgbà arò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ẹ wá ní ah, mọ̀mọ́ kò lè dàbẹ́ ẹ̀mọ̀ agbátidé ikú súnmọ́ náà nìyẹn wọ́n nígbàtẹ́ dákọ̀ kú yẹn nìyí pé ẹ̀mí òun sọ lìí pé ah àbáyọ̀ jẹ́ olówó ìbẹ́gbọ́kú olówó wọ́n ẹ̀fẹ́ gbọ́rọ̀ ikú afáàrí òkè ẹ̀wọ́rì ó ní tó ń fèrè ẹ̀sìpẹ́ta àwọn afá súnà nìyẹn ó ní gbogbo àwọn afá tó ń náà bóun jálà bí wọ́n sọ̀rọ̀ gbọ́n ah, àpamọ́ ẹ̀mí yóò gùn dáadáa a rí i pé ẹ lò àgbà wọn náà lò yí ni ti fẹ́ gbọ́ ẹ bá ṣe wà ti tó wà kó lówó èròǹgbò olówó nítólówó dì sórí ẹ̀mí nínú àwọn alámọ̀rí ayé kò sí fẹnu sọ owó sì ń bẹ láti lè ṣe wọ́n wá ń sọ pé ikú ikú ikú ikú náà ikú bá o tó bá yẹ pé ikú bá jẹ́ ìdámọ́ra ní àtìrá wọn yẹ̀sí ó rà ó jẹ́ ilẹ̀ kó pọ̀ tó wọ́n tìrá sílé wọ́n tìrá pamọ́ wọ́n ti sọ ìpamọ́ ṣùgbọ́n kò ṣe rà tó bá dé yóò mú yàn síkọ́ ni ní jẹ́ kán lè jólówó mọ́ bísínẹ́sì ò ní lè lọ́mọ́ òkìkí ò ní lọ́mọ́ ipò ò ní lọ́mọ́ wọ́n mọ̀ wọ́n wọ́n ní mọ̀ wọ́n mọ́ olóyè fẹ́ gbọ́ ṣùgbọ́n mùsùlùmí tẹ̀síbáyé àìbẹ̀rù ikú lọ́nà fi ní kólì ọlọ́run alábìmọ̀ sọ fún wọn iná fa iná homo lákíkún ọlọ́run yóò mú yín síkún yóò pàdé yín ibi tẹ́ẹ̀dì lérò ló ti mú yín ثم تردون إلى عالم الغيب والشهادة ọlọ́run ni òun wà ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ohun ọlọ́run ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba yín báyìí na bí ìkùnmọ̀ kúrò sábà lóòn gbogbo tó ní kálùkù yí tẹ́ wá ṣe ọlọ́run máa sọ fún yín tó àì bẹ̀rù ikú kí la fẹ́ bẹ̀rù ní ikú àì bẹ̀rù ẹ̀ wó láti bẹ̀rù ikú ọlọ́run tó dákú là mọ́ bẹ̀rù àì bẹ̀rù ikú bá fẹ́ bá kọ ákù náà rẹ̀ lóbi kò yẹ kó tóbi lẹ́mi mùsùlùmí tá ah, ọmọ 20 years mo fẹ́ pé 40 years mo fẹ́ pé 50 years kò yẹ kó tóbi lẹ́mi rẹ̀ in tó ń bá ń ṣe ìwọ̀n bá ń tọ́lọ̀ ń bá sì fún ọ tó ń lò lọ́wọ́ lò ó láti lè fi palẹ̀ mọ́ ọjọ́ láàrin ni ilẹ̀ náà wọn sàábà tó dájú pé kò ju 30 years ló fi kú lọ tábà ń sọ náà àwọn àfáà mi náà àwọn àfáà ìsìlámù tán lókìkí tán lórúkọ òbí lè mọ́ ju 35 years lọ òbí lè mọ́ 40 years so ọjọ́ orí kọ́ ní iṣù tọ̀ bọ́lọ̀ bá ti fún ọ̀lọ́jọ́ orílẹ̀-èdè gbogbo náà ni yìí tọ̀ tí yàn bá lò láti lè fi ṣàmójútó ń tọ́lọ̀ torí ẹ̀dá láyé orin náà tún ní pẹ̀lú àbákàkà mọ́ tọrẹ ẹ̀mí gbogbo báwọn èèyàn kìí ṣàrẹ kìí ṣe àdúrà àdámọ̀lá àyátakùn lórí kíni àwọn ará alékẹ́ náà sọ bàtà wà nílé kí ó tàbí káwọn afáwa nìyẹn àdámà láàyátàwó àìmọ́yà afáàtọ̀ ń ṣàdámà láàyátàwó fẹ́ pé kò yẹ kí wọ́n ṣàdámà láàyátàwó torí pé ẹ̀mí rẹ̀ gùn lóòtọ́ àmọ́ lórí bídíà ni àmì ẹ̀ gùn lórí ṣírùkù ni tó ti yé àdámà láàyátàkùn kírídìmátàlẹ̀ Islam kọ́lọ̀ bá wa ṣẹ́ mi yíkù fún ìṣepọ̀ ìbọ̀ yìí Islam fún súnnà àdúrà nìyẹn ṣùgbọ́n àdámà láàyátàkùn tẹ́mi bá gùn tí ó gùn lórí dáadáa tí ó gùn lórí ẹ̀sìn tí ó gùn lórí ntọ́lọ̀ torí ẹ̀dá wa wàláì kò sórí bẹ̀ tẹ́mi bá sì kúrú ẹ̀rí tẹ́ pé kúkúrú ẹ̀ náà nìyí ó mójútó ntọ́lọ̀ torí ẹ̀dá olórí nínú so gbogbo ẹ̀mí ìyẹn kọ́ ni kókó so lè jẹ́ nínú àwọn ayà tí wọ́n bá Allah subhanahu wa ta'ala tó ti bá wa sọ̀rọ̀ abdullahi ibn umar ó jẹ́ ọmọ fún umar ó sì jọkùnrin ó ní akhadha rasulullah sallallahu alaihi wasallam bi manqadi anabi wa gba ìjìká rẹ̀ méjèèjì mú faqal anabi wa sọ báyìí pé kun fi dunya ka'annaka garib wa abdullahi ibn umar ma bẹ́ẹ̀lẹ̀ ayé ka'annaka garibun gẹ́gẹ́ bí garib garib òun ni stranger àjòjì sọ ma pẹ́yàn ẹ́ẹ̀dì pé àjòjì èé ṣe bí ó lé tó ti ara alé ayé kájà gẹ́ bí àjòjì nílé ayé àwọ̀ ábìrin sẹ̀bí ilé ni àbí wa gẹ́gẹ́ bí a rìnrìnàjò nílé ayé ibi tá bá ti já rìnrìnàjò jẹ́mọ́ àyè jókòó tẹ̀tẹ̀rẹ níbẹ̀ ìwọ̀n bá ń ta bùkátà láti mú tí ó ìrànjú ìrànjú fi ibi bá ti a paramọ́ àdíkẹrẹ ọlẹ̀ kẹtẹrẹ a ṣe tó yẹ ká mójútó gẹ́gẹ́ bí àjòjì ìtànàbí sọ fún Abdullahi ibn Umar radiyallahu ta'ala anihuma ó ní yẹ tó àpẹẹrẹ tó súnmọ́ ẹni tó lọ sí ìyẹn lọ ó wọ́n wá ẹ̀sìn mọ̀ pléèrè tẹ bá wọ̀ ìlú rẹ̀ tó bá dé ìlú ìlú ti tẹ̀ gangan ẹ máa ní stop over ẹ̀ kọ́ sinmi bábí one hour ẹni tó wá lọ China nígbà tó wá dé Emirates wọn ní stop over fún one hour kọ́kàn fi rẹ́ẹ̀tì ní o wọ́n wá fi sí hotel. ẹni yẹn nìyí àjòjì ni ìlú tó dé yẹn nìyí torí ìlú tó ń lọ yẹn kọ́ ni ibi tó ń lọ ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn nìyí arìnrìnàjò ni wọ́n wá fi sí hòtẹ́ẹ̀lì ó wà ní pé ah, hòtẹ́ẹ̀lì náà fòun sí kò sí fáànù ń bẹ̀ òtàbí wọ́n fòun sí wọn ò péǹtì rẹ̀ kò ní táì kò sómi kò sí tẹlifíṣàn kò sí fíríjì kò sí gbogbo nǹkan ló bá sí portfolio rẹ̀ ló bá bẹ̀rẹ̀ ẹjọ́ mo níbi táìlà kílédé hòtẹ́ẹ̀lì yìí kò dá ẹ bá mi wá táìlà kó bá mi lẹ̀ táìsẹ̀ ó lẹ̀ táìsẹ̀ ẹjọ́ mo níbi ẹni tó mọ ẹ plọ́mà wọ́n ṣomi mo wá níbi ó wá gba gbogbo àwọn èèyàn wá náwó sóòtẹ́ẹ̀lì yẹn wá ná gbogbo ẹ̀ kò dẹ̀ nílò ju wọn náà wà lọ́mẹ̀ jẹ́mọ́ lẹ́yìn tó náwó dáadáa tán tó sùn ọmọ jíkó yá ó ti yá ìjá mọ̀ lọ ìjá continue journey wà jẹmọ́ sórí ẹni yẹn pé àpẹẹrẹ ibi òṣèré gẹ́lẹ́ náà nìyẹn sáàbà jáde ní àjò nílé ayé ó ti yé ká mọ́ ta fẹ́ nẹ́mì wá sí níta bùkátà láti mú dání òun ní nǹkan tí yóò jẹ́ ibi tá à ń lọ wa ṣẹrẹ ìgbésí ayé ẹlòmíì nínú ọmọnìyàn ó dà ẹgẹ́ ìgbésí ayé arìnrìn àjò tó wá délùú tí èṣe ìlú tó ń lọ tó wá tẹ́ra alẹ̀ gẹ́gẹ́rẹ́ ayélabá ayéláfìsí níta ẹbá jẹlẹ yẹ gbé fò gbogbo àwọn àṣàkáṣà báyẹ̀ lẹ́lòmí ma ń dá títí tí kò ìkàmọ́ kò yẹ kó jẹ́ ìgbésayé mùsùlùmí mùsùlùmí àwọn gbọ́dọ̀ rí báwọn àwọn ògbélé ọmọ àbí ọmọ ojú ọ̀nà ni oníwàkẹ́ àdàbìnà Umar yaqul Abdullahi ibn Umar tún wọ́n fi ń kún ọ̀rọ̀ títí ẹ̀ ó tó máa fi kún ọ̀rọ̀ tí èyí pé ó máa fi kún ọ̀rọ̀ tí èyí pé ilẹ̀ amsai falakẹsẹ́dùn sàbà bọ́lọ̀ ń bá ṣe ẹkù bọ́lọ̀ ń bá ṣe ẹkù tó dá sí pé ó di àárọ̀ ìrẹ́ amsai odi bá Odi di ìrọ̀lẹ́ ó di ọ̀sán ó di ìrọ̀lẹ́ falakẹsẹ́dùn sàbà má retí má rí sí pé ọ̀la yóò kẹ̀ mọ́ wọ́n ìdá asbat falatẹ̀ntẹ́dúró almasa bákan náà bọ́lọ̀ bá tẹ́mì rẹ̀ kù tó bára rẹ̀ láàárọ̀ falatẹ̀ntẹ́dúró almasa mọ́rọ̀ bó di ọ̀sán àbódì alẹ́ wọ́n khud min sihatik li maradik mú nínú àlàáfíà sọ́lọ̀rọ̀ bá fún ẹ̀ min sihatik ara rẹ̀ le ojú rẹ̀ le ẹsẹ̀ rẹ̀ le oríkèríkè ara rẹ̀ pé kó lò ó kó fi sin ọlọ́run ọba nígbà tí àwọn nǹkan wọn yóò ní ṣiṣẹ́ fún ẹ dáadáa mọ́ Allahu Akbar gbogbo ọmọ nìyàn mo lè gbé mo lè sọ mo lè gbé mo lè sọ mo lè gbé mo lè sọ jẹ́mọ́ tí a bá fi àwọn èèyàn kan ṣe àríkọ́gbọ́n ká wa ṣe àwòkọ́ṣe tabára àwọn àgbàlagbà míì tó ti wọ bí 90 ah àti Norway yóò wà lera ó máa pọ̀ parí ah, bàbá ẹ̀ nílẹ̀ nílẹ̀ nílẹ̀ ó yẹ kó ronú ní pé eh, bàbá tí oníkóòrè ńlẹ̀ yìí ó náà ti wà bí tiẹ̀ rí egun ẹ lè bí egun sójà kò sí tí sọ kò sí tí ò lè rí kò lọ ah, wà ti bẹ̀rẹ̀ ọdún ni a lọ ṣe wàlímà níbi kan màmá kan wá wà níwájú wa táwọn náà síbi á fẹ́ gun òkè alájà tó máa ti wá gùn step mẹ́ta báyìí màmá wà dúró ah! allah akbar wọn ká ah, ọlọ́run tóbi màmá tó sisi egun lẹ̀ abẹ́lẹ̀ gbírígbírígbírígbírígbírí dáná bí n sọ tí abúláìbónúmọ̀ tó ń sọ nìyẹn pé wà khudh min sihhatik fi àlàáfíà tọ́lọ́run bá fún ẹ̀ ọlọ́run fún ẹ lálàáfíà ìrìnà ń bẹ ìgbọ́rọ̀ ń bẹ ìfọwọ́kàn ń bẹ oríkèríkè ara pé mú nínú àlàáfíà tọ́lọ́run bá fún ẹ lè márọ̀bíkì kó o fi palẹ̀ mọ́ dìgbà tí ò ní sálàfíà jẹ̀mọ́ kò tẹ́ tí máa bẹ̀ lọ́wọ́ kóhùn fọ́ lójú ẹ̀kà máa gbọ́ ni wọ́n kàn wó ìbò kan fún ni wọ́n ní kìníkan kìníkan ló ń ṣe ah, ojú ìrí náà ah, kò ní ìdàmọ́ ah, ọmọdún mélòó ẹwà kò táwà yìí láyé john láwọn èèyàn ojú àwọn èèyàn sharp ṣùgbọ́n ní sìn ọmọdún 20 years 13 years 10 years wọ́n dín lógo ọmọdún márùn-ún dín lógo so àlàáfíà àwọn ọmọ ènìyàn ti ń dínkù ó ti ń dínkù ẹwọ tá ń jẹ níjọ tá ń jẹ nítì ó rẹ̀ ẹgbẹ́ gbélé ìrìn kò kọ́lọ̀ lásìkò bá tó náà nìyí ó tó náà ní ayéjọ́ ń jẹ nǹkan bílẹ̀ adìẹ bílẹ̀ àgbàdo bílẹ̀ but nísìn agiriki là ń jẹ àwọn tẹ́mi wọn kéde ẹ wọ́n láwọn adìẹ tí wọ́n ń tà ní fáàmù wọ́n lẹ́nu òkè ń gùn abájọ tẹ́mi náà fi gùn dáadáa wọ́n tó bá ti lè yí lẹ́yìn ọdún kan báyìí wọ́n kàn náà ní títítítítítítítí ni ṣùgbọ́n léyìí kò kan lọ́hùn ṣùgbọ́n kókó ọ̀rọ̀ ni wípé ká mú nínú àlàáfíà tọ́lọ́hùn fún wa ká fi dé àsìkò tí àárẹ̀ ó dé bá wa ká fi dé mọ́lẹ̀ lára ẹ̀kọ́ ẹ̀sìn nìyẹn wọ́n yí ní asbat abúláìbìrì wọn tún máa sọ wípé ó ní bákan wà mí ní hayatika lè mọ́ọ̀tì ká mú nínú ìsẹ̀mí ká lò ó ká fi ṣe tọ́lọ́run dìgbà tí ò ní sísẹ̀mí mọ́ jẹ́mọ́ kọ́lọ̀kú sànú wa tó bá yẹ pé àwọn mùsùlùmí bá ní tàbí tó pọ̀ á mọ̀ yí pé ilé ayé àwa sìn Ọlọ́run bá ní àwa ṣe ká bá ṣe lọ́kọ bá ṣe bímọ bá ṣe tọ́mọ ẹ̀rí bá ṣe tajà bá ṣe rajà bá ṣe lọ àti ọ̀rọ̀ gbàgbọ́ gbẹ̀lódé tó tá bá mójútó àwọn nǹkan wọ̀nyí jẹ̀mọ́ in tí yàn bá mójútó ní kékeré náà ní máa báyàn dàgbà ó wà náà kùnrin wájú sọ́tọ̀ hajj ọlọ́run ti dá wa láti kínkínní látòmí lọ́gbọ́lọ́gbọ́ ó di bá sí ẹran ó di ó ni wà ní kùmọ́ ni wá kéèjì kan bẹ kéègùn ọmọ nìyẹn máa ń le stéèjì kan bẹ tọpọlọ èmi nìyẹn máa ń ṣiṣẹ́ gan stéèjì kan bẹ ọpọlọ nìyí kò sí tẹ́ ẹgbẹ́ sí yóò mọ̀ dálẹ̀ ni ẹ máa ra wọn gbẹlagbẹla ah, sálámà ní kùmà báwo àwùjúbìláì àwùjúbìláì mùsálámà ni tani èmi ọmọ yìí náà ni ah, ṣe ok mọ̀lú ó lè jẹ́ professor ó lè jẹ́ medical doctor ó lè jẹ́ nú àwọn ọ̀jọ̀gbọ́n nígbàtí èèyàn ti ń gé èèyàn jẹ̀mọ́ wàláyé kò sí ogun tó lè ṣe sí náà ó ti lọ náà nìyẹn tí a bá ti dé séjì yẹn nìyí kò sí kò sógun ẹ̀ kò sógun sọ yí ẹ̀ àfi tó bá ti ṣe kalẹ̀ tó ti palẹ̀ mọ́ kalẹ̀ fún ikú àjẹ́bẹ̀ ló ṣe bá lọ náà nìyẹn kìí ṣe fíyàn jẹ́ gbọ́dọ̀ ọ̀gẹ́ àwọn kíyàn jẹ́ lẹ́sìn kójú súnà ní máa ṣẹlẹ̀ fíyàn náà rẹ̀ tí ló dé tó fi tí ó dín fi ìdòwú pàlàbá wọ́n lè mọ́ gbàdé sí lọ́wọ́ rẹ̀ mọ́ tó fi pé ààrẹ àgbà ni kì í fìyàn lẹ̀ tó kí ààrẹ yìí kó tó ṣẹlẹ̀ síyàn kíyàn wá lòó kó lò fẹ́ sí ọlọ́run ilé nìkan tí afáwọn Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma tó sọ fún wa anábìwa Muhammad sallallahu alaihi wasallam fi nǹkan márùn-ún ṣàǹfààní síwájú kí nǹkan márùn-ún tí ó kọ díẹ̀ lórí nǹkan àǹfààní márùn-ún yóò fi ní jẹ́ kó lo nǹkan márùn-ún yìí mọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ṣàbábà kakọ́ bílẹ̀ haramik àsìkò ṣàbábù rẹ̀ ọ̀dọ́ rẹ̀ àwọn ọ̀dọ́ àsìkò ọ̀dọ́ dá ni ṣébíyé àsìkò tí yẹn ní farabalẹ̀ ó lásìkò ọ̀dọ́ protest àbí ẹwọ̀rọ̀ ìjáàbù tó ṣẹlẹ̀ ní Kwara State tí wọ́n pa ẹ̀kọ́ náà ọmọ ìyá wa nínú Islam sọ́fún nímọ̀ àwọn ọ̀dọ́ náà nìyẹn tó gbọ́ ọ̀dọ́ gbọ́dọ̀ ní farabalẹ̀ so àdáwò méjì dé bọ́dọ̀ alákọ̀ọ́kọ́ àìní farabalẹ̀ ní bẹ fọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì àsìkò ọ̀dọ́ ọ̀dọ́ gbà pé kò sí tó wò lè rí ṣe lóríyé àwọn tó mọ́sọ́bà mọ́ ń bújọba ẹlọ wọn dáadáa ọ̀dọ́ ni wọ́n tágbàlagbà tó ti wọ 19 náà bújọba tó rí rẹ̀ sí pé ó ti òun náà ti pass through ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn olórí náà pass through òye ti pọ̀ ṣùgbọ́dọ̀ ábìlì pé à ẹ̀yọ̀ wọn kó bẹ̀ fún mísìdá ìgbòlúyà dálẹ́kọ́ náà ní kíníkan ìkan sọ ń lò ní pé à tábà ti ní islamic state kíníkan àwọn ọmọ onímú tí wọ́n ní mú gbọ́mọ́ nàìjíríà yìí ó ń tara rẹ̀ ọ̀dọ́ ni ọ́ àdúgbò rẹ̀ oríṣẹ́ náà tani àfẹ́jọba kíníkan àfẹ́kọ́ mú símọ́ àfẹ́kọ́ mú gbọ́mọ́ àwọn ọkùnrin kọ́mọ́ dìrún àwọn obìnrin níbo nínú democracy yàgbé nínú bomi ṣùgbọ́n ọ̀dọ́ ni so ká má lo ọ̀dọ́ wa fún warawara ká farabalẹ̀ pẹ̀lú ìjọdọ̀ wa ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká lo ìmọ̀ ẹ̀sìn ká tẹ̀lé òfin ọlọ́run ọba pẹ̀lú ìjọ ọ̀dọ́ in tá a bá fi ìgbésí ayé wa tò lásìkò ọ̀dọ́ òun ní máa ń jẹ́ ìrànlọ́wọ́ fún wa nígbà tó gbó bá dé wà sí ṣàkẹ́kẹ́ pọ́bílà tọkùnrin bákan náà ká fi àlàáfíà wa ká lo àlàáfíà tọ́lọ̀ fún wa ká fi de àsìkò àárẹ̀ mọ́lẹ̀ àsìkò aláfíà ọ̀pọ̀lọpọ̀ mọ iye anábì sallallahu alaihi wasallam ó ní ìdẹ̀ra méjì kan bẹ àwọn ọmọ nìyàn fi ń ṣòfò ìdẹ̀ra méjì wọ́n fi ń ṣòfò alákọ̀ọ́kọ́ òun náà ní kí ni alfarag as-sihha wal-farag aláfíà àti ìgbàláyè kíyàn ní chance kó lè lọ kó lè bọ̀ kó lè sọ̀rọ̀ kó lè dìde kó lè wí kó lè ṣe tó kó lè àwọn èèyàn fi ń ṣòfò

kò sí ìpọ́dún kan ẹ̀ kì pọ́dún kan kì í ṣọ̀rọ̀ yàn lórí tó bá fi lè pọ́dún kan tọ ó ti dọ̀rọ̀ yàn nìyẹn tó di ẹ̀ tó bá kan nǹkan lè ṣe wọ́n ní tá pẹ́ lórí ní èsìkéṣì ni ó kan ó sì ti ká wa ká fi dìgbà tí ò bá wa ká fi bákanáà wà faragot pabla shobli ká mú nínú gbàláyè àsìkò tọ́lọ̀ fún wa ká ní chance a lè lọ a lè bọ̀ ká mú nígbà tí ò ní sáyè fún wa mọ́ táwà bízì bẹ́yẹ̀ báyìí ti níyàwó láìfọ́ ẹ̀ tí rán àti dìgírì ni gbogbo àṣẹ wo ló ṣe lè lò nígbà tí ò níyàwó wọ́n fẹ́ dágbére fún bẹ́ẹ̀ màmá àrí bá ń dágbé ẹ̀mọ̀ lẹ́yìn kó tilẹ̀kùn kó jáde ni ìtẹ́ tó ń bèèrè ẹ̀ òun náà sì bèèrè yàn ṣùgbọ́n ta bá ti lè níyàwó báyìí ẹ̀rì pé chances yẹn ó ti dínkù ó ti dínkù tó bá pẹ́ tàbá yí yọ́ra ah, àmú níbo lè wà mú ń bọ̀ nígbà tí mo kúrò nílé náà ẹ ti pẹ́ jù nínú táìmù tó ní tẹ́lẹ̀ ó ti gbà mẹ́nu ó tún wá lọ́mọ ọmọ mẹ́wàá ló tún wá ní ẹ̀mọ̀ pé wọ́n ti jọpọlọpọ̀ bó bá ṣe ń ronú ń ta nípa àlàáfíà títí ẹ nípa owó nípa kíní ó tún mọ́ oró tí wá ọ̀la monday àbíṣẹ́ ọ̀la monday ah, ọ̀la monday owó sún àmọ́ yìí ó dẹ̀ promise fún wọn pé kíní gbogbo táìmù tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń lò bàbá ní kí ẹjọ́ máa gbà rúdẹ́sí pé jẹ́mọ́ ọ̀la ẹ̀sìn islam ẹ̀sìn tó lálàáfíà ni ẹ̀sìn tó pákéjì gbẹ́ta ayé mùsùlùmí ni kọ́lọ̀ wá ṣe wá ká má níyàwó ká má bímọ ẹ̀rì tó rí wò ní pé akọ̀dàdì ẹran tó kàn jáde tó ní ó kàn ń lo láìpù jákujàku ni ṣùgbọ́n ẹ̀sìn islam ara ò kò rí bẹ́ẹ̀ o ẹ̀hẹ́ bá ti bímọ òfin níyàwó ó fàdálẹ̀ mi ò ti lè ṣìyàwó kejì èmi ò ṣàwọ́ kejì kí ló dé wàhálà yìí pọ̀ ẹ̀ẹ̀kan gan-an wàhálà pọ̀ gbogbo àdó gbogbo àwọn ọmọdé mi káàkiri wọn lè káàkiri ládàá ni iṣẹ́ olóore ni so ká mú nínú ìṣẹ̀mí wa ìṣẹ̀mí ìgbàláyé wa ká fi dìgbà tí ò ní sí àsìkò tí ò ní sílẹ̀ ìyẹn lóbìnrin máa bá ẹni tó ti níyàwó lé tó bímọ wọ́n lóhun ráyè tàájúdì wọ́n náà ráyè tàájúdì ẹ̀dẹ̀ pẹ̀lú náà lùsùn náà ẹ̀hẹ́ tí wọ́n tó níyàwó olóòkí tàájúdì tàbí bẹ́ẹ̀ jí kílò wọ́n tó níyàwó òtún kí tàájúdì tó túnmọ̀ tó gbóhùn serious ṣùgbọ́n tí ó tó níyàwó ńlé tó lọ́mọ ńlé ókè òru kan wá lọ méjì mẹ́ta wá lọ kò wá kí tàájúdì wá ń bínú kí ló ń bínú fún ah, àìmọye tó ti forí rò jẹ́ gbogbo tó bá sùn báyìí yóò eh, subhanallah àdámọ́ kìí tàà dídí o tó ti yé ṣùgbọ́n nínú tí máa kọ díyàn onílé tó máa ń gba àsìkò èèyàn ò ní mọ̀ yóò kàn máa gba àsìkò rẹ ni ọmọ rẹ ó gba àsìkò rẹ ìyàwó rẹ ó gba àsìkò rẹ ìwọ gẹ́gẹ́ fúnra ara rẹ nìyí wà tó wá láwọn bó ṣe lówó tó sì ń bẹ́ tó wọ́n wà tó fi bọ́ fámílì bó ṣe kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn eléyìí ó tóbi lẹ́mìí ẹ̀ anábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní wàhálà àtàkà kọ́bìnà mọ́tìk arábìnrin fi àsìkò ṣẹ̀ ní ìrẹ́ fi dìgbà tí ó kó fi dè mọ́lẹ̀ ìgbà tí àsìkò kú tí ó tó ẹ̀lẹ́pẹ́lẹ́ yóò sọ̀rọ̀ mọ̀ ilé ìtùkọ̀rà wíkì so ó ní kó fi àsìkò gbà tí ó bá ń sẹ̀mí kó fi dé àsìkò gbà tí ikú tí ó dé kó fi dè mọ́lẹ̀ àtọ́ fún ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn àtọkùnrin àtobìnrin náà ni lóòótọ́ lẹ́mí àwọn obìnrin àwọn ìyàwó olé kò sí ó yàwó tẹ́ bí pé nínú àtọkọ rẹ̀ ta ní kókọ́kọ́ kú ní tí wọ́n sọ ní pé ọkọ àwọn ní kókọ́kọ́ kú ní tí wọ́n sọ nìyàn tó ti yé kódà kò má dàgbà ju ọkọ lọ nínú àtọkọ rẹ̀ ta ní kókọ́kọ́ ah, ah, ni àwọn ni baálé ilé àwọn la síwájú ìbáwọn ni kòrán sọ pé àrùjálùkọ̀ àmúnà ẹ̀hàn náà ní kọ̀kọ́ kú ẹ̀mí àwọn obìnrin nìyẹn wọ́n lè mọ́ sọ síta ìtúnbẹ lẹ́nu wọn nìyẹn kí wọ́n tàwọn àwọn agẹ́gẹ́ta jọ́kùnrin náà nìyí bó ṣe wà lẹ́nu wọn náà nìyẹn àbí samábì wọ́n rẹ̀ wa tìyàwó rẹ̀ tàbí kú náà sọ náà nìyẹn ah, àti níbi tọ́kọ ti lọ tó fìyàwó lẹ̀ adẹ̀rí bá pẹ́tọ̀ àtọ́kọ àti ìyàwó jẹ́ kanáà lọ́ọ̀ mú wọn lẹ̀ tọ̀ ibi táwa lọ́dẹ̀ ni wípé ṣẹmọ̀ tó máa ń sọ̀rọ̀ ikú ikú àwọn obìnrin ní ìtají sí torí pé ẹmọ̀ ọ̀rọ̀ kú bá ṣe tó sáfù yìí náà ni àfóòwò àti ní àwọn ọkùnrin ni àwọn obìnrin wà lẹ́yìn òkè àwọn ọkùnrin náà bá sọ̀rọ̀ tó láwọn ní kọ̀kọ́ kú orí bẹ́ẹ̀ o àtọkùnrin àtobìnrin tásìkò oníkálùkù bá ti tó ọlọ́dẹ̀wọ̀ ìdẹ̀já àjálùhún láyẹ̀ tẹ̀kìrù na sáàtán wọ́lá ìsẹ̀kìrì tásìkò bá ti tó òun ò ní lẹ́nì kankan lára so ká mójútó ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ní ìpalẹ̀mọ́ fún àsìkò gbà tí kò ní sẹ́mi mọ́ àtọkùnrin àtobìnrin oníkálùkù wa náà lọ́lọ́run bá gbélé lọ́wọ́ kóbìnrin má rí ara rẹ̀ pé wẹ́ ọkọ mínakún bá wí bàbá mínakún bá wí ẹ̀gbọ́n mínakún bá wí ọmọ mínakún mínakún bá wí àwọn obìnrin àwọn òwúlẹ̀ lẹ́sìn kò rí bẹ́ẹ̀ o obìnrin lẹ́sìn dèédé ẹ̀sì bábà àwọn owó obìnrin lọ́wọ́ ọkùnrin náà ní obìnrin lọ́wọ́ obìnrin kò sí yàtọ̀ nínú Islam kò sí yàtọ̀ ẹ̀sìn ọlọ́run ó dọwọ́ wa ẹ̀rì pé nílẹ̀ Yorùbá lára nǹkan tí àwọn àfáàjọ́ fi kó báwọn ìyá wa níjọ́ nù wọ́n gbà pé àwọn ọkọ ló lẹ́sìn obìnrin ò lẹ́sìn lẹ́sìn obìnrin ní tí ó fẹ́ obìnrin mùsùlùmí tó lọ fẹ́ kéferì èyí tó fẹ́ kéferì tó fẹ́ mùsùlùmí ìsìláàmù rò ní kò nílékún kódà wọ́n máa ń sọ wípé ọkọ lọ́lọ́wọ́ kọ̀kọ́ bí ní béèrè nípa ẹ̀sìn kìí ṣe ìyàwó yóò bí tọkọtọkọ yóò wá bí tọkọ ní tìyàwó yóò bí yẹni ẹ̀sìn tìyàwó wọ́n bí ọkọ àwọn obìnrin wọn ò ní ìṣirò kankan tí wọ́n jẹ ara kò rí bẹ́ẹ̀ o o tọ́nà àwọn àfáà nílùú lọ náà ló sọ ó tó bá di ó tóbìnrin bá tíyàwó bá kú síwájú ọkọ nínú sàárè táwọn mọ̀lẹ́ka bẹ̀rẹ̀ pé ni ṣe ṣúrù tó bá dé kò bí ní bèèrè ti tèmi ìbò ìlà síwájú ilé wa wọ́n ní kọ́ wà sọ pé má bínú má bínú má bínú mi pé ọkọ̀rọ̀ sí subhanallah ẹwọ gaba ṣẹgbẹ́ kò sóbìnrin tí ó mọ̀ gbọ́lé yìí tí ó múra sí yẹn náà ọkọ̀ mọ̀ wà jẹ́ náà lọ ọkọ̀ wà jẹ́ náà ìyàwó mi olóńdáná sàárì fún mi tí mo fi ń gbàwẹ̀ olóńpọ̀ ní àlùwàlá tí olóńtọ́jú mi dáadáa tí mo fi bá sìn àá kẹ́kọ̀ọ́ náà wà jẹ́ náà kò wọ́n but èmi tí mo sìn wọ́n náà nìyí olóṣe rọrùn fún mi o lẹ́nà alùsúnà kọ̀lẹ̀ lẹ́yìn obìnrin ó mójútó ẹ̀sìn ọkùnrin ó mójútó ẹ̀sìn ní kálùkù lọ́wọ́ bó bí kí la fẹ̀sí wá ṣe bóò la ṣe ṣẹ́ sí ọlọ́run òbí wá ní àkótán torí àsìkò ti lọ púpọ̀ ọ̀nà wá sí ibi àwọn ọ̀tán tí ó lè mú rọrùn wá fún wa tó túmọ̀ sí pé a jẹ́ kí ìpalẹ̀mọ́ fún alùkìyàmọ̀ kó rọrùn fóníkàlùkù wa kọ́nà kó ṣe rọrùn bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní kárí pé a ń ṣọ́ àwọn ọ̀ràn yan ọlọ́run ọ̀ràn yan ọlọ́run kárípà ń ṣọ́ òfin mẹ́rin lọ́lọ́run bá lábò wá lọ́rùn ọ̀ràn yan táà bá ṣe ìjìyà ń bẹ láyé oúnbẹ lálùkìyàmà ẹlẹ́ẹ̀kejì súnnà ọ̀ranyàn náà ni súnnà ọ̀ranyàn ṣùgbọ́n bẹ́yìn bá ṣe eléyìí kò sí díyà fún yàn ẹlẹ́kẹta òun ni èèwọ̀ ọlọ́run ta gbọ́dọ̀ jìnà sí táà bá jìnà sí ìjìyà ń bẹ láyé oúnbẹ lálùkìyàmà ẹlẹ́kẹrin èèwọ̀ náà ni ṣùgbọ́n bẹ́yìn bá ṣe ọlọ́run láwọn àtìkò kọ̀ọ̀kan láwọn àgbà kọ̀ọ̀kan bò sí bá ti fẹ́ ṣe àmójútó ó dọwọ́ wa lára ẹ̀ nínú lára ẹ̀ láwẹ̀ lára ẹ̀ ní zaka lára ẹ̀ ní ká sí dáadáa sáwọn òbí wa lára ẹ̀ ní ká má ṣe ṣíọ́ àwọn òbí wa lára ẹ̀ ní ká má fara ní àwọn òbí wa ilé ìdọwọ́ wa ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní aqimu ẹkí jẹ́ mẹ́pẹ̀lá àwọn ọkùnrin inú mọ́síláṣí ṣẹlẹ̀ inú àwọn ọ̀rọ̀ yọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ilé ọlọ́run ni hafidus ala salawat wa salatul usuf wa salatul usuf wa qumul lahi qanitin ọlọ́run ni àwọn ọ̀run wákàtí mara àrùn yìí ọlọ́run ni ẹ̀ṣọ́ dáadáa ẹ̀dẹ́kọ̀ẹ́dẹ́ka mójútó àwọn ọkùnrin ẹ má jẹ́ kí kò sí tó lè kọ́ déyàn tí ò fi ní tí wọ́n kọ́kọ́ mọ́ tún wò nínú ẹrù èèyàn ìrún ni anábì sallallahu alaihi wasallam ó ní awwal ma yuhsabu bihi al-'abdu yawm al-qiyamah as-salah ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n máa yẹ̀wò nínú ẹrù ọmọnìyàn nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run tó ní irun idha salahat bí irun bá wà nínú ẹrù wa faqad aflaha wa anjaha ẹniyàn ti ṣorí ó ti jèrè ṣùgbọ́n tí ó bá sí irun bẹ́ẹ̀ arábìnrin faqad khaba wa khasara ẹniyàn ó ti ṣòfò ló sì kábàmọ́ ìrún jọwọ́ wa ìrú wákàtí márùn-ún àwọn bá lélé àwọn ìyàwó wa káṣàkéèsì wọn àwọn obìnrin ní ìmá ń kírun lóòtọ́ bẹ̀sùn èyí ṣásìkò òrùn torí pé ìrún jàmá kìí ṣọ́ra yàn lórí omi ma dì ilé rẹ̀ ṣásìkò òrùn ìlọ àìdí lè rún kò sí yàtọ̀ láàrin tó kírun gbà ṣásìkò òrùn sí lọ àtẹn tó kírun gbà ṣásìkò òrùn sí wọlé àtẹn tí ò kí bákan náà ni àwọn méjèèjì ìyá dì kí rárá bákan náà ọlọ́run fàkálàfà mọ̀kálùkùn min bá dé ṣùgbọ́n salat wà tẹ́bàrú shahawat fàfáfà yalqawna ghayya illa man taba wa amana wa amila salihan ayẹ́tì ìlú ṣeré o lára táàmọ́ palẹ̀ mọ́ fálù kìyàmọ̀ òun ni alhamdulillah láti pẹ́lẹ̀ ilé yìí àwọn alùsúnnà mójútó dáadáa gẹ́gẹ́ bí ìlànà tọ́lọ́run bákanáà nínú rẹ̀ nínú àwọn kọtọ́ ẹ̀ká mójútó òun náà ni kí a rí pé à ń rántí

àfá ìmọ̀ ṣe wá sílẹ̀ ní kò mọ̀ ní ṣe wá sílẹ̀ àìmọ́yà àìmọ́yà àìmọ́yà kìí ṣe pé àìmọ́ ah. ah, bá mi sọ ẹ̀mọ́rò aburú sí mi ah, aburú kọ̀ wọ́n yẹra aburú sí yẹn ẹ̀mọ́ bá mi wọ́n rántí bá tó wà kú ní ọ̀rọ̀ bá mi sọ yẹn bá mi sọ yẹn bá mi sọ yẹn bá mi mi jẹ́ fẹ́ gbọ́ rárá kí ló fẹ́ gbọ́ wọ́n rán ẹlẹ́tí nítorí ẹ̀kọ́ gbàgbé òtún ló fẹ́ gbọ́ bí wọ́n bá rán ẹlẹ́tí náà nìyí agóngó láni agóngó ẹ̀kẹ́ àmọ́ wọ́n ò mọ́ rántí pé níjọ́ kan ìwọ ìfúnra rẹ̀ ò ní sí mọ́ níjọ́ kan ò ní bẹ mọ́ níjọ́ kan kò ní sí ẹ mọ́ tọ́ ó máa jọjà ara rẹ̀ pé ṣé n tí mo wá ti wá ti kalẹ̀ yìí sótó so ìyẹn máa rántí ikú àmọ́ rántí rẹ̀ a gbàgbéra torí ìdí èyí anábì sallallahu alaihi wasallam ni akthiru zikra hadhihi min ladhat torí ikú náà ní máa ń já ilé oyin ilé adùn ikú ní máa já ìjọ kan bẹ ìyàwó rẹ̀ bẹ́ṣe nífẹ̀ẹ́ ara yín tó ò ní símá ìyàwó rẹ̀ ó fẹ́ lómi tó bá wù tó bá sì wù ó lè mọ́ fẹ́ lómi mọ́ torí gbogbo fẹ́ nínú àjẹ́ náà àwọn dúró bẹ̀ títí tí ekú gbogbo eléyìí lẹ́yìn ikú rẹ̀ àwọn ọmọ rẹ̀ kò ní símá bàbá oyoyo àbú oyoyo kò ní símá gbogbo eléyìí kìí ṣe èpè kìí ṣe ìdẹ́rùbà yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí wa so kò wá ní dáa ká jẹ́ kí ròdò rí di ilé ayé afẹ́ dà afẹ́ lówó afẹ́ níyì afẹ́ nípò afẹ́ ní gbogbo ẹ̀ kó wá mú wa kó wá jẹ́ ká gbàgbéra àwọn ará ti kú torí ẹni islam fi là kalẹ̀ fún wa àwọn nǹkan mìta lè máa ṣe táàtì máa rántí kú lára rẹ̀ oní ẹni ziyaratul qubur kálọmọ bẹ ìtẹ́wò ni ẹ̀rí pé lẹ́ẹ̀kan kan bá kú nínú àwọn jẹ̀mọ́ ta a bá gbé òkú lọ tẹ́ ìbẹ̀rù kan máa ń lékún lórí ẹ̀mí wa ẹ̀rù bà wá nígbàtà bá débẹ̀ tó kéré tó tó wa àrẹ tí ò tó wa tó jù wá lọ kódà ká tó kúrò gan ni ó tuntun gbókú mi wà jẹ̀mọ́ kí má jẹ́ kíyàn kú ni fal'an والآن فزوروها فإنها تذكركم الآخرة tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú ní mọ́ bẹ sàárè wò nígbà tẹ́ẹ̀ tí kẹ́kọ̀ọ́ tàwíìdì ni ṣùgbọ́n ní ìsìn ẹ̀ ti kọ́ ẹlọmọ bẹ̀ wò yóò mọ̀ ọ́nà yín létí àlàkìyàmọ̀ mélòó nínú wa ló lọ ṣẹlẹ̀ mélòó eléyìí sì nínú nǹkan tó nǹkan lórí àbẹ́mi náà ó di àbẹ́mi náà ó kù sí ìlú a mọ̀ wà lẹ́mìí ẹ̀bẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ náà ni ó nídìí ẹ̀kọ́ pẹ̀lúkúta bá débẹ̀ aṣàdúrà fún wọn aṣàdúrà fún wọn aṣàlámà tún aṣàdúrà fún wọn a ní mọ́ fi bàtà ní láàrin sàárè akúbàtà wá dání àbíká bọ́ síbì kan awàṣàdúrà assalamu gbọ́nà òtà ń yìí ó wọ́n àwọn ti pé eh láìpẹ́ láì jìnà mú mú wà ah jẹ́mọ́ bí ìbá ipé yàn bá lẹ́sìn ó ṣòro sọ ẹ́ ní ilẹ̀ nípẹ́ o eh mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o kú pẹ̀ ẹ́ ó yá mọ́ kò fa àwọn èèyàn bẹ̀rù kú náà ni kò sí kò sígbà tí ṣe ẹ̀mí láyé tó wá pẹ́ gan ń jẹ́ mẹ́lẹ̀ náà ni pẹ́lá lọ́dẹ́ nígbà tí yóò lò kankan náà ni so ká máa rántí ikú àìká máa rántí ikú ká sì máa rántí nǹkan tí ikú kàwà mọ́ eléyìí ló gba celebration tí ẹ bá mọ tí ó kú lé lórí jẹmọ́ ah kó tó ṣe wàlímà lórí ẹ̀ ẹ̀ tó bá rọrùn mú kó ṣe wàlímà mọ̀ pé jọjú máa kú máa kú lórí la ilaha illallah máa kú lórí islam tó bá rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹbá ń rúmọ́lá ẹbá ń rúmọ́lá kẹyìn ẹjọ́ ẹnìkan wà tó mọ̀ yẹn kò sẹ́ni tó mọ̀ wàláhì àìmọye ẹlẹ́sìn lánàá tí ó ṣẹ̀sìn lẹ́nu láì tí ikú gan kamátò wà sọ fún nígbò lámà tí kò kàwà mọ́ nígbò kílàmọ̀ táàmọ̀ ṣe lọ́wọ́ tí kò fìdé kílàmọ̀ tí kò kàwọ́dúkálùkù wá mọ́ kò sẹ́ tó mọ́ ẹwà sọ fún mi kí ló ló wá ń dùnú nílé ah, ah, ah, bàbá fi 47 lé ní ní àbá náà wọ́n mẹ́bàá ẹ̀bá mi dúpẹ́ o 47 today o ó mọ̀ bóyá 48 ló fẹ́ lò ẹyẹ kan lókùn fún ẹ wọ́n yẹ pé náà ni bọ́lá bá ṣí fẹ́ pé tó mọ̀ pé wọ́n yẹ ni ó mọ̀ ronú ni bọ́lá ẹnìkan kì í gbọ́kú rẹ̀ ẹ́ ó tún gbálù àìgbọ́ ọjọ́ ọkú ká gbálù wọ́n ní wà kún jọba yìí ẹ̀ ẹjọ́ ó yá tẹlifíṣàn ẹbá gbogbo ní búyàn tó ní à in tó ń rò ọ́nà ẹ̀ ti di tó ti yé 24 hours yóò wá dàbí wọ́n náwà lórí ẹ̀ ilẹ̀ tó ti ṣú tó ló ti gbọ́jọ́ kú tó bá àbáṣẹ ẹ̀wà mọ́ sáàmọ̀gbà tá kúrò láyé ṣókò wá pẹ̀lú gbogbo ẹ̀kọ́ Islam dọ́nà fún wa yìí ká mọ́tún wá ronú ọjọ́ òbí kèé sáré ẹ̀dọ́nà Islam ẹ̀ ṣe bẹ́ẹ̀ dé ẹni tó rí torí ẹ̀ bá pé tó bá jókòó pé ókè kí ló dùn nú ẹ̀ gangan tó ń celebrate wọ́n bí ẹ sínú mọ́ọ̀lù ẹ̀ kí ló nínú ẹ̀ nígbà tí wọ́n bí ẹ kò sówó wọ́n lọ gbà ń títẹ̀ bí láìfà fi bí ẹ kí ló dùn nú ẹ̀ ìbànújẹ́ ló wà fún bàbá àti ìyẹ́jọ́ tí wọ́n bí ẹ wọ́n fi ń pẹ̀ lówó labí kí ló dùn nú ẹ̀ pọ̀tọ̀pọ̀lọpọ̀ òkè lórí eléyìí tó ti yẹ ókè kódà fẹ́ pé sáàkù lórí ìsìlámù ni àmọ́ àmọ́ bẹ̀lẹ̀ wọ̀n yẹn tó dẹ́ pé ẹni bá mọ̀ tí ó kù lé lórí fóun ó kù lórí la ilaha illallah muhammadu rasulullah kó ń tọ̀hún kó gbá lù kó gbẹ̀yẹ kò sẹ́nìkan tó mọ̀ àfọlọ́bà allah tó bá rí bẹ́ẹ̀ a tún fi ìrántí ọgbà tá kúrò láyé àmọ́ tó fi ìrántí ọlọ́run eléyìí jẹ́ nínú ló sọ̀rọ̀ yìí ìfọ́nà àwọn sọ̀hábà ní ó lẹ́yìn tí ó bá máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ ìwọ̀nba ní ó ṣe lára mọ́ ìwọ̀nba ní ó ṣe ìlara ìwọ̀nba sì ní ó mọ rẹ́ni púpọ̀ yóò mọ̀ dúnú lọ́dún mẹ́ oore tó wá lẹ́nu ó lè mọ́ wà lọ́la tẹ́tíyé èyí tó wá gan nìyí tọ́ ọlọ́run lè kọ́ pé wọ́kọ́ ló lò ó so tábà rántí ikú tó gbẹ́kọ̀ọ́ mẹ́ kí mọ̀ kúrò láyé táǹkì lọ abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ẹmọ́bìnú àsìkò rẹ̀ jùlọ púpọ̀ ẹ̀dàkùn lára rẹ̀ ó náà ní kí ni alẹ́sìdáàdì bẹ̀lẹ̀mọ́bìtọ́bà àtọ̀dáàkọ́ kárípé àwọn kó pọ̀pọ̀lọpọ̀ tútúbá tútúbá ó pàtàkì pọ̀ àìlọ́ra tútúbá ìdáríjì ká sọ̀rọ̀ dáríjì gbogbo bó ṣe lẹ̀ kí ẹ̀ṣẹ̀yàn kó tóbi tó ọlọ́mọ́gbà tútúbá ẹni kò sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ gbé ìgbà túbá lórí lórí láyé fi ru àròkàn láyé fi ru àròpin láyé fi jákàn kúrò níbi àánú ọlọ́run ẹ̀ṣẹ̀ mi pọ̀ mo ṣe ṣìnà kò lóòkà mo mu tí kò lóòkà mo mu gbó kò lóòkà mo ṣẹbọ kò lóòkà ọlọ́run lè dáríjì ní ọlọ́run la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an tó kárí pé ká kún púpọ̀ fún ìmọ̀tọ̀rọ̀ tuntun bá lọ́dọ̀ ọlọ́run tó bá pé dúkìá ẹnìkan bá ń bẹ lọ́wọ́ wa ń bẹ lọ́rùn wa ká lọ bọ́lẹ̀ fún àìlọ́rẹ̀ ara àkọ́ tí mọ́ jẹ́kọ́kọ̀ yẹn balẹ̀ nìyí tàbá dẹ́ṣẹ̀ tàtọ̀rọ̀ tútúbá ẹ̀mí ó balẹ̀ ṣùgbọ́n tàbá dẹ́ṣẹ̀ tàtọ̀rọ̀ tútúbá àtúndàmì àtọ̀rọ̀ tútúbá àwọn ń fà ilé ẹjọ́ yóò mọ̀ jẹ́ kí kú mọ́ jẹ́rùbà yẹn pé ah ṣe mo lè kú báyìí aparákùnrin kan kó wá kí mo mọ́ tí wáṣe wájọ́ kan ní ah imam tí má fi lè wọlé mo lè jóná jóná báwo anọ́dáná sọ ẹ̀tẹ̀mílẹ̀ o ẹ̀tẹ̀mílẹ̀ kọ́nà bọ́lá ń bá jù mí sínú àjọ náà gan máa bọ́ sínú

olóòrò bóyá òun dùn náà ní báńkọ́ ọba láàánú lọ́lọ́ títí ẹkàwà wò bẹ́ẹ̀ jẹ́ mọ́tọ́dá sí pé bíyàn bá ń bẹ lórí ẹ̀sìn má lè jọra ẹni lójú má sì yẹ ìyá àwọn tí kò tí ì dé bẹ́ẹ̀ títí yé gbogbo ọlọ́run lára ẹni tó yẹ ká tó ti rúre anábìwà Muhammad sọ̀rọ̀ bó ṣe tóbi tó anábì máa bẹ ọlọ́wọ́ bá ní pé ah ya muqallibal qulub wọ́n lọ́bọ́ tó láti pé wọ́n ló máa ń ṣẹ́rí gbogbo ọkàn sabbit qalbi ala ta'atik ala dinik ọkàn mi fi nílẹ̀ lórí ẹ̀sìn rẹ lórí tẹ̀lé wọ̀tọ́lọ́ tó àìjọra wa lójú pọ̀lá ìjọra wa lójú gbogbo tá ń ṣe ìyá ń ṣùgbọ́n ká mọ́jọra wa lójú pé ah, àwa alùsùnà àwa o dá ti ṣe ní ìjọ sí gan àwọn bídíà ẹ mọ́ sọ bẹ́ẹ̀ o ń bídíà náà ìwọ náà lánàá ó ti gbàgbé ni o ń bídíà tèmi náà lè padà dá alùsùnà lọ́la tí wọ́n alùsùnà tèmi tó padà dó ń bídíà lọ́la àìmọye àìmọye àìmọye rẹ̀ tó ń ṣẹlẹ̀ ó dà sáwọn àfà ńláńláńláńlá tí wọ́n nímọ̀ bí yé pẹ̀ ọlọ́run ti dàmọ̀ lọ́ra wọn a sì fún ẹ̀ṣẹ̀ yóò fi ẹ̀ṣẹ̀ yóò fi kẹ́ wọn agbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run nígbà gbogbo káti ma wo tó ní kálùkù wátà bá ṣe iṣẹ́ ilé ìpàtàkì fún wa ká mọ́ bẹ ọlọ́run dákun àṣejèrè àṣeyọrí onípéyọ ọlọ́run kó fi kẹ́ wa tó ní pé a ní kápá lórí ara wa a ní kápá lórí ìjọsìn tá ìbẹ̀ lórí ìrànà lọ́dọ̀ ọlọ́run a mọ̀ bẹ lọ́wọ́ bá ní gbogbo àtó bá ń dé kọ́lọ̀n kó lékún ìmọ́nì kó jogún ìmọ́nì fún wa tàbí borí ẹ̀ àdúrà máa ṣe nìyẹn a sì mọ̀ bẹ lọ́wọ́ kọ́lọ̀n kó mú wa dúró lórí ọ̀rọ̀ òṣèlú lásán ẹlòmíì ti ń sọ̀sọ́kúsọ tó yẹ kó sọ nínú ìyàwó kó fẹ́ fẹ́ ìyàwó lásán ẹlòmíì mú mẹ́nìkan obìnrin ló fẹ́ fẹ́ tí ò rí fẹ́ ṣùgbọ́n gbà tó mẹ́fẹ́ yìí obìnrin tó gbà ní òun lè fẹ́ irùngbọ̀n ìdìkọ̀ jẹ́ lọ́dínkù ó dínkù náà ó náà kò sí ìdìkù tó ó dá ilọ̀ fa ó sì fa kò padà rí fẹ́ ẹni ẹwà Germany lè subhanallah ẹni yìí ẹ má béèrè pé tó ń kìlù wákàtí márùn-ún tó pé Salafi pé pé ní Salafi nílùú Lagos state òun pé pé ah, Salafi pẹ́yẹ̀ kọ́kọ́ pé rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ń sọ̀rọ̀ bí 2000 years 2000 but lẹ́ni ẹmọ̀ belong ẹ bá nígbẹ̀ ní bèèrè pé ẹkàbẹ̀kù ṣe ò tí ṣe ní orúkọ Islam ọ̀rọ̀ ọ̀rọ̀ wákàtí mara àrùn kọ́ tó ló ṣe lọ pẹ̀lú àwọn ètè ìta àwọn mọ̀lẹ̀ ìdúrù àwọn tán ní so ìfihàn kí ẹkẹ́ mọ̀ bẹ̀rù nìyẹn wallahi ó dọwọ́ wa jẹ́mọ́ abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún imani fún wa kó bá adọ́wọ̀ yàwó náà padà fún islamu kó mú ní kálùkù wa náà dúró ìgbàsígbà tọ́lọ́wọ́n bá ní àsìkò tó kákú lórí ìtẹ̀lé wa ala alihi wa sahabihi wa sallam